pẹ̀lú bí wọ́dẹ̀ hadith yẹn ṣe wá ó ní pé béèyàn bá sín béèyàn wá sọ alhamdulillah níbi wọ́dẹ̀ hadith pé kánà haqqan ala man sami'ahu ẹ̀tọ́ ló wà lórí ẹni tó bá gbọ́ pé ó ṣe alhamdulillah ẹ̀ ayé ṣùmẹ́ta ó ṣe yẹ alhamdulillah so wọ́ọ̀dù yẹn fẹ́ jọ pé dandan ni tó o bá ti gbọ́ pé ó sọ kọ́dọ̀ òun tún fẹ́ pọn dandan pẹ̀lú lọ́gbù yìí ju sálámà lọ tó sọ pé sálámà bá ní bẹ́yàn bá sálámà tó jẹ̀ mọ́ táwọn kan bá ti dáhùn wọ́n ti gbé táwọn yòókù bọ́ eléyìí báyìí nítàdí ni sọ pé ẹni tó bá gbọ́ tó bẹ́yàn bá ti gbọ́ èèyàn ti rẹ́ra mú kọlọ̀ hmm? sọ wípé òun ó wá sọ pé àdínkùmọ̀ láwọn sí ìbálà fún òun èṣe dandan láwùjọ wà fún ṣùgbọ́n dáa ó ṣe bẹ́ẹ̀ torí pé kí ni anabi sallallahu alayhi wa sallam anabi ní man sana'a ilaykum ma'rufa ẹni tó bá ṣe dáadáa sí fàkáàfì òhù ẹ kọ́mpẹ́sẹ̀tẹ̀ fa in lam tajidu ma tukafihunahu rí bẹ́ẹ̀ bá ní nǹkan tẹ́bi kọ́mpẹ́sẹ̀tì ọdún ọlọ́hàlà ẹ̀sàdúrà so èèyàn tó lè fẹ́ yára àmúkànlá fún wọn ètè ìtẹ́ wá wúwo tó wọ́n ti yá ní kúmù láà fún ọ nfa ẹ̀hẹ́n ojú wọ́n dì ń gbò wá wá ó mìpẹ́ nìyẹn gan náà kò mọ irú ká ṣe fún ẹ̀hẹ́n wọ́n láwàá.